Merci return all the glory back to God. A tún dé ní àṣálẹ́ yìí pẹ̀lú Ọlọ́run. We are here again this evening with the glory of God. A tún dá ògo àti ọlá padà fún return all the glory back to God. Torí pé èyí ni ọjọ́ kẹrin. Because today is the fourth day. Tí à ń sọ̀rọ̀ lórí àṣìṣe ọmọ ológo. As we are talking about the mistakes of a glorious child. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. We thank God. Fún orí ọ̀fẹ́ tó fi fún wa. For the grace he has given us. Fún àánú tí a rí gbà. For the mercy we have received. Tàfi ń rí ṣe. For us to to be able to be doing it. mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pátá. I thank everyone. ẹ̀yin fọ́lọ́wà mi. you my followers. ní gbogbo ibikíbi tẹ́ bá wà. wherever you may be. àbò ọlọ́run ẹ̀ máa wà pẹ̀lú yín. the protection of God will be on you. ẹ ò ní sọ ògo nù. you will not lose your glory. ẹ̀yin olùrànlọ́wọ́ mi. you my assistant. jẹ́ ń wá lọ́wọ́. that you are assisting me. jẹ́ jẹ́ kó máa ṣe é ṣe. that you make it possible. jẹ́ ń ra data fún wa. that you are buying data. jẹ́ jẹ́ kó máa ṣe é ṣe. that you are make the program to come alive. a ṣe é ṣe fún ẹ̀yin náà láti ṣe lọ. it shall be well with you right from now henceforth. gbogbo ohun ẹ ṣe pátá. everything you are doing. a máa ṣe ṣe fún yín. will be possible for you. a dá ọpẹ́ àti ògo padà fọlọ́run. we will return back the glory back to God. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báyìí. we thank God right now. torí interpreter wa wà bí báyìí lónìí. because my interpreter is here today. ọpẹ́ ni fún ọlọ́run. we thank God. ìwọ ẹni àkọ́kọ́ tó wọlé yìí. you the first person that entered. wálé engineer wálé. engineer wálé sunday on top. ó ti dá fún ọ. is well with you. o ò ní sọ ògo. you will not lost your glory. o ò ní sọ ògo. you will not lost your glory. àní o ò ní sọ ògo rẹ. you will not lose your glory. iṣẹ́ tó ń ṣe yẹn. that job you are doing. wàá rí ṣe bẹ́ẹ̀ yẹn o. you will, you will make it for me. ẹja rẹ ò ní kú mọ́ o. your fish will not die anymore. ìwọ náà láti sìn lọ. right from now henceforth. a ní òmìnira. you are given freedom. láti dáwà fúnra rẹ. to be on your own. wálé ìwọ ni mò ń bá wí. wálé i'm talking to you. ìwọlé ní àkọ́kọ́. you are the first person. tó wọnú ètò yìí báyìí. that see the program. mo fẹ́ kó share. I want you to share the program. twenty-one times. twenty-one times. o dẹ̀ jẹ́ kí n mọ̀. and let me know know. Sọ sínú kọ́mẹ̀ntì yẹn. Tell me in the comments Wípé o bá mi o ti ṣí ẹ o. That you have shared the program. Màá tún gbàdúrà fún ọ. And I will pray for you. Ìyanu Ọlọ́run dẹ̀ máa ṣe. And the miracle of God will happen. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe máa rí. So shall it be. Ìwọ náà wàá dùn òmìnira lọ́dún You you will be free this year. Òmìnira ti jẹ́ tiẹ̀. Oh, freedom is yours. Òmìnira ti jẹ́ tiẹ̀. Freedom is yours. Ìyanu Ọlọ́run ti ṣẹlẹ̀. The miracle of God has happened. Bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí. So shall it be. Gbogbo ìdí ẹjọ́ fẹ́ kájọ ṣètò ìlú. True that you want to be part of this program. Gbogbo ìdí ẹ fẹ́ jẹ́ kájọ you that were part of the program. mo fẹ́ kẹ́ bá mi share program yìí dáadáa. I want you all to share the program. mi ò fẹ́ kí ẹ̀yin nìkan kẹ́ dá I don't want you alone to listen to the program. torí àti bá program yìí bọ̀. because we are we started the program. ẹ láti ọjọ́ kẹrin báyìí. like four days ago. èyí tún máa ní agbára. today will be so powerful. àṣìṣe ọmọ ológo. the mistakes of the glory God. orí ọ̀fẹ́ la rí o. is the grace that we are. received. orí ọ̀fẹ́ lèmi àti yín is the grace of God we have received. láti máa gbọ́rọ̀ yìí. to be able to listen to this program. ọ̀pọ̀ ọmọ ológo ti ṣàṣìṣe ṣàṣìṣe. so many glorious children have made mistakes. ọmọ ológo ti ṣàṣìṣe tó pọ̀. so many glorious children have made mistakes. ẹlòmíà ní a mistake ni mo ṣe. some people will say oh I made ah, mistakes. ah ìbámọ̀ ni o. assuming àdáínò. ìbámọ̀. àdáínò. ìbámọ̀. àdáínò. ìbá ti ṣe báyìí. I wouldn't have done it. ìbá ṣe báyìí. I wouldn't have done it. ìbá ṣe nǹkan báyìí. I wouldn't have done that. àṣìṣe lágbàá ni o. it's a great mistake. gbogbo àṣìṣe tó lè tó lè ṣiṣẹ́. any mistake that you might have done. tó mú ẹ padà sẹ́yìn. that draw you backward. tó mú ẹ pàdánù yẹn. that make you to to lost a fortune. àánú olúwa ọlọ́run ẹ̀mí mímọ́. the mercy of God and holy spirit. lónìí ó wá today locate you. àánú olúwa wá ọ báyìí. the mercy of God locate you. àánú olúwa wá ọ lónìí. the mercy of God search for you. orí àánú gbà lónìí. you receive the mercy of God today. orí àánú gbà lónìí. you receive the mercy of God today. àánú gbé ọ the mercy of God lift you up. àánú gbé ọ báyìí sẹ́. the mercy of God lift you up. ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. true that you can hear me. tàbí o ti ṣàṣìṣe níbi kan. or you have made a mistake in the past. tó ti pàdánù àwọn òkọ̀kọ̀. that you have lost the fortune. kìnìyẹn dẹ̀ dùn ẹ́ gan. and that the thing ought you so fà sẹ́yìn. it draw you backward. àṣìṣe ńlá ló ṣe. you made a great mistake. gbogbo tó lè tó lè ṣe. whatsoever mistake you have made. tó kú ọ̀pá jà sẹ́yìn. that draw you backward. lọ́ọ̀dì àánú ṣe àwárí. today mercy locate you. angel kan ló ń jẹ́ àánú o. there is a, there are an angel is referred to mercy. àánú lorúkọ rẹ̀ láàrin gbogbo àwọn angẹ́lì. the name of mercy among the angels. mo pe angẹ́lì yẹn lónìí. I call that angel. ó yá kó máa bá ọ rìn. to work with you. kó ṣàánú fún ọ. to have mercy on you. bẹ́ẹ̀ni kò rí kíní yẹn gbà. and you will receive that thing. o ní pàdánù ipò yẹn. you will not lose that position. gbogbo àṣìṣe tó ti ṣe. every every mistake you might have made. tó mú ọ̀pá sẹ́yìn yẹn. that draw you backward. àánú gbé ọ padà. mercy take you back. àánú gbé ọ padà báyìí. mercy take you back. yóò ṣe gbà mí lọ́wọ́lọ́wọ́. as you are listening. àní orí àánú gbà. you receive the mercy. orí àánú gbà. you receive mercy. ọmọ ológo ò gbọdọ̀ sùn. glorious church children must be free. tí o bá ní ògo lóòótọ́. if you have glory really. tó ń rí fúnra rẹ. that you have seen it yourself. tó ní mission fúnra rẹ. that you have mission on your own. ọmọ ológo gbọdọ̀ ní plọ́ọ̀nì. a glorious child must have plan. o gbọdọ̀ mọ ibi tó ń lọ. you must know where you are headed. ọmọ ológo gbọdọ̀ mọ ibi tó ń lọ. a glorious Failure child must know where he is. Ó share share ní hundred times. You share it hundred times. Ó ti dá fún ọ. It's well with you. Wálé. Wálé. Lónìí. Today, kọ ìní ìsílẹ̀. Write justice down today. Ilẹ̀kùn ayọ̀ ṣí fún ọ. The law of, of joy is open to you. O ní pàdánù òjò mọ́. You will not lose glory anymore. O ní ṣàṣìṣe mọ́. You will not make mistake again in your life. Mo mọ̀ wípé ilé kan ló wà. I know you are working with a company. Lónìí mo fún ọ ní certificate òmìnira. Today you receive the message the certificate of freedom. Mo fún ọ ní certificate òmìnira. You receive the certificate of freedom. O ṣí ẹ̀ ní hundred times. You share the program hundred times. Àánú wá ọ rí. Mercy of God locate you. Àánú wá ọ rí lónìí wálé. Mercy of God locate you wálé lónìí a fún ọ freedom. today you are given freedom. bẹ́ẹ̀ni mo fún ọ ní òmìnira. you are given liberty. mo gbà àṣẹ nítorí pé ọmọ aláṣẹ ni I decree because I'm a, a child of authority. gbólóhùn kan ni Samson sọ. Samson made just a statement. Samson sọ gbólóhùn kan. Samson made just a statement. nígbà tó wọ̀ ọ̀tún when he look at the left and he look at his right he ask for just one grace he said God let I me and them die together èmi mi I'm not asking for one grace for you I ask today I ask for you today lónìí wá dé today go and receive the mercy of God go and receive mercy go and receive mercy ìwọ you are you are successful already you are prosper in life already yìí sílẹ̀ fún go and write it down today. ìrànlọ́wọ́ tó máa dé bá ọ. the help that will come to you. táyé rẹ bí máa yí padà. that will change your life for good. lónìí ó dé bá ọ. today come to you. gbogbo ẹni èèyàn tẹ share program. everybody that will share the program. gbogbo ẹni tó share fún pátá. every people that he share the program for. lónìí àánú wọ wọlé yìí. today mercy of God enter your house. ẹni tí ẹ program yìí you that you are able to see the program. tẹ wò lásán báyìí. that you are watching the program. lónìí ẹ àánú gbà. today receive the mercy of God. torí pé fojú rí mi báyìí. because you can see me. o dẹ̀ o dẹ̀ fetí gbọ́ tí mo and you can hear what I'm I'm saying. àánú wá the mercy of God search for me. angel àánú yẹn mo yàn tí o. that angel of mercy is oh, choosing you. o ní ṣàṣìṣe mọ́. do not make mistake oh, again in ṣàṣìṣe mọ́. do not make mistake again. ọmọ ológo ti ṣàṣìṣe gan. so many glorious children have made mistakes. mẹ́sàn-án ọmọ ológo ti ṣàṣìṣe. so many glorious children have made mistakes. ọ̀pọ̀ ọmọ ológo ti pàdánù ire. many glorious children have lost their fortune. ọmọ ológo ò gbọdọ̀ sùn. Glorious children must not sleep. Ó gbọ́dọ̀ wà ní ojú fò báyìí. She must be at alert. Kó má bàa ṣubú. For you not to fall. Kí Sátánì má bàa jà lólè. For Satan not to steal from you. Ẹgbẹ́ nínú ìwé Sáàmù kan. Listen the book of one of the Psalms. Ṣé Sáàmù tàbí Matthew? Ìbẹ́bí Sáàmù or the book of Matthew. Ó sọ wípé. It says. Nígbà tẹ́nìyàn sùn. When a man sleep. Nígbà tó ọmọ ológo sùn lèmi fẹ́ sọ. When a glorious child sleep. Bẹ́ẹ̀ni mo fẹ́ wípé ọmọ nígbà tó ọmọ When a glorious child sleep. Torí ẹni tí ò bá ní ògo. Because if you don't have glory. Sátánì ò lè tọ́ wá o. Satan will not come to you ẹ kò sínú àlùkìyàmà ẹ. Satan will not put danger in your life. bẹ́ẹ̀ni ẹni tó ní ògo someone that has glory. tó ní ọjọ́ iwájú. that has future. làbùkún máa ń wá kiri. those are the people that are always that always have problem. lògùn máa ń wá kiri. that problem always seek for. torí bíbélì sọ̀rọ̀ yẹn. because the bible says. ó ní nígbà tó mọ ènìyàn sùn. that when a man sleep. ó ní ọ̀tá rẹ̀ wá. that the enemy come. ó fẹ́ kò sínú àlùkìyámọ̀. and they put tears in the wheat. ó dẹ̀ bá tiẹ̀ lọ. and they wet their way. kí ni ó pè ní àlùkìyámọ̀. what is um, tear what is tears. ògo is glory. àṣeyọrí ni. Uh, uh, wheat is, is, is glory. ohun tẹ́niyẹn bẹ́ẹ̀ dà láyé. that what the person will become in life. òun ni sátani wáyé o. that is what satan takes to òun ló da ipò sí. they da they put tears. kí ni ó pè ní èpò yẹn. what is tears. ìbànújẹ́. is sorrow. àṣìṣe. mistake. àmúbọ. failure. àìrójúre. um uh, without having peace. ẹni tó bá da ipò sínú ayé rẹ̀. whosoever that tears is put in his life. tó bá promise yẹ tẹ́lẹ̀. if that person is promised. nígbà tí èpò yẹn wọlé yẹn. since the tears have, have entered. wọn ò ní mú àdéhùn yẹn ṣẹ mọ́. the promise will not be fulfilled. ẹni tí ayé táyé anybody that the wicked people pour tears in their life. that they are glorious child. they may wake up in the morning. and they will start making mistakes. I pray for you. for everyone that have the grace. that's a glorious child. it's only glorious people that should listen. if you don't have glory you will not be able to listen to the program ẹni tí o bá ní ògo. if you don't have glory. kò lè gbọ́ ọ̀rọ̀ yìí. will not listen to this. kò lè gbọ́ ọ̀rọ̀ yìí. will not listen to this. mo sọ̀rọ̀ yìí sínú ayé rẹ. I said this word into your life. gbogbo epo tó ti wọnú ayé rẹ. every tears in your life. gbogbo epo tá a ti dà sínú ẹnu kí a máa rẹ. every tears that is poured in the week of your life. mo gbà àṣẹ ní wákàtí yìí. I agree right now. ó yá kó jáde. they should go out. epo yẹn jáde. that tear should go out. ó yá jáde. the tears should go out. kó nínú ayé rẹ. go out of your life. lónìí mo ṣe gbọ́ mi. today as you are listening. ayé rẹ gba òmìnira. your life receive freedom. ayé rẹ gba ìtumọ̀. your life have meaning. ayé rẹ ní àtúnṣe your life have. àtúnṣe dé bá ọ báyìí. a solution came to your life. nígbà tí èpò bá wọnú ayé yẹn. by the time tears enter into someone's life. ọmọ ológun abẹ̀rẹ̀ sí ní ṣìṣe. glorious child will start making mistakes. ìwọ tó jẹ́ pé wọ́n fẹ́ràn níbi iṣẹ́ tẹ́lẹ̀. you that they love you at your work work work place before. nígbà tí ayé ti fún èpò sínú àlùkò abẹ́yẹn. by the time that tears has entered into the way. ènìyàn abẹ̀rẹ̀ sí ní máa ṣìṣe. the person will start making mistakes. a máa will start making mistakes. ayé àdè máa wò. and they will be looking at him. àdè máa wò. they will be looking at him. till they will lose their position pàdánù ẹ̀. then they will will lose their position. gbogbo tó ti pàdánù. all what you have lost. ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. you that you can listen. ọmọ ológo ni mo bá wí o. you are I'm talking to the glorious children. ohun tí ọmọ ológo yìí ti pàdánù. what those glorious children have missed. lónìí àánú fa jáde. they mercy of God bring you out. àánú wa jáde fún ọ. mercy of God bring them out for you. àánú wa jáde fún ọ. mercy of God bring them out for you. àánú wa jáde fún ọ. mercy of God bring them out for you. torí pé àké àáké bọ́ sómi. because um, the axe fell into the water. agbára àti májẹ̀mú kan ló wá jáde. and uh, uh, uh, covenant brought it out. mo wọnú májẹ̀mú yẹn lọ. and entered into the covenant. májẹ̀mú tó wà àkéjẹ jáde. that covenant that search for the axe. agbára kan ni o. is a power. májẹ̀mú kan ni. is a covenant. àṣẹ kan ni nígbà náà. he is an authority. mo wọnú májẹ̀mú àṣẹ yẹn lọ. I enter into the authority. mo wọnú májẹ̀mú agbára yẹn lọ. I enter into that main powerful. mo sọ wípé. say. gbogbo ohun tí èmi àti ẹ ti pàdánù. everything that we have lost. láti ọjọ́ tó ti pẹ́ very long time. lónìí àrígbà. today we receive them. lónìí ó today you receive them. lónìí ó you receive them. agbára kan ló fà kéye jáde. there is a certain power that brought us out. bí ọmọ ológo bá ti sọ nǹkan. by the time a glorious shine lost a fortune. ó nílò agbára láti fà jáde. you need a power to seek for that thing. o ti wọnú èrà báyìí. you you are now in a swampy ground. bẹ́ẹ̀ ni wọnú èrà. and if someone is in swampy ground. a jáde máa nira. to come out will be hard. o nílò ìrànlọ́wọ́. you need help. ìrànlọ́wọ́ tó nílò náà rè o. this is the out that you need. àwọn ọ̀rọ̀ ló nídìí ò bá you need authority. láti fà ọ́ jáde. to take you out. so ní pé ọ̀rọ̀ kan. because just a word. ló wọ adẹ́tẹ̀ yẹn sàn healed that leper. Apirun tó bẹ létí odò Bethsaida yẹn. That le leper man that, that, that was at the sea of Bethsaida. Abirun tó bẹ létí odò Bethsaida yẹn. That minor man that was at the sea of Bethsaida. Ọmọ ológo ni o. He was a glorious prophet. Ó dẹ̀ wà lójú kan. But he was stagnant at the point. Ọmọ ológo ni. He was a glorious shepherd. Ó dẹ̀ wà lójú kan. But he was stagnant at the point. Torí ayé ti fẹ́ kò sínú àlùkìá báyìí. Because tears has been poured in his eyes. Ayé ti bà nínú ayé rẹ̀. Because they have spoiled something in his life. Ayé dagúnlẹ̀. They they made him to be stagnant. now the wicked people has been. it's not today that they they. ìka ènìyàn the wicked has been existing for long. that are dealing with the glorious children. that are dealing with the glorious children. if you have glory. you must prepare yourself. because as you have glory. láyé they are looking for you to destroy your life. ṣùgbọ́n gbọ́dọ̀ kan. but just one word yẹn dìde. Ah, just one word took the man up. mo wọnú gbólóhùn yẹn. I enter into that power. tí Jésù sọ lọ́jọ́ náà. that Jesus that came out of Jesus on that day. he said arise. and carry your bed. ìwọ tó wò mí sẹ́. you that you are looking at me. nínú ipò tó wà yẹn. in that position that you are. ọmọ ológo ni mo bá wò. I'm talking to the glorious truth. ipò ojú tó wà yẹn. that stagnant point that you are. tó bá rẹ bẹ́ẹ̀ yẹn lójijì. that you met yourself suddenly. mo lo gbólóhùn yẹn níbẹ̀. I use this statement. àdínkù dìde. that you should rise up. ọmọ ológo ọjà dìde. glorious child. child, rise. Oya oh, ọmọdógo oya oh, dìde. Glorious child, rise oya oh, up. dìde kúrò tó wà. Rise up at that point as you are. Agbára Ọlọ́run fà The power of God take you out. Àṣẹ ni Jésù pa. Jesus make authority. Ó yẹ sọ fún mi wípé. And he said to me that. Jésù sọ fún mi wípé. Jesus told me that. tí mo bá ní ìgbàgbọ́. That if I have faith. mo lè ṣe ju bí mo ṣe ṣe lọ. That I can do more than him. Mo wọ àṣẹ yẹn lónìí. I use that authority today. Mo wọnú pàjẹ́ mo yẹ wípé. I enter into that covenant. Mo ẹni tó ń mi ṣẹ. That whosoever that is Tó ṣe àmì lọ́wọ́lọ́wọ́. That is saying amen. Àní kò dìde. you should rise up. àní kò dìde. rise up. dìde kó rise up and work. dìde kó rise up and work. ògo ti darọ. that glory that, that, that, has, that has become minor. ògo tó ti ṣiṣẹ́. that glory that has made mistake. ògo tó ti ṣálọ́dẹ. that um, uh, glory that, that, that, is, that has been wounded. tó wà lójú kan yẹn. that is at the point. mo fẹ́ àṣẹ yẹn. I decree. àní ògo yẹn kó dìde. that glory should arise. ọmọ ológo ni mo bá wí. I talking to a glorious man. ọmọ ológo ló máa gbọ́rọ̀ yìí. it's only glorious people that will. ẹni tí ológo ò lè gbọ́rọ̀ yìí you don't have glory you cannot hear. torí kò ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. because you can hear me right ta ti ṣá that glory that is wounded. bó bá rí àmì ṣe. if you can say it loud. ó yá kó dìde. rise up jíjẹ́. rise up. ọgbẹ́ ta aṣára yẹ kó jiná. that wound that you have should be healed. aṣára kò níyẹn lọ́gbẹ́. that man was stabbed aṣalọgbẹ. he was stabbed. ó jẹ́ ń bẹ lójú kan. and he was stabbed he was he was a uh, stagnant. bíbélì sọ wípé. the bible says. ó wà lójú kan. that he was at a point. good thirty six years. thirty eight. for eight for thirty eight years. ló wà lójú kan. he was stagnant. aṣa ọmọlógo lọgbẹ ni. am a glorious child was stabbed. ajagunlẹ̀ lójú kan. he was stagnant. ṣé a ti dá àwọn náà gúnlẹ̀ ni. are you stagnant. ṣé ojú kan ló wà ni. are you at a point. gbogbo ojú kan tó wà. every point that you are. gbogbo ipò tó léwu tó léwu. any situation that you may be. tó ń pòǹgbẹ ògo yẹn. that you are are for glory. mo agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. power in the blood of Jesus. lónìí kò jáde níbẹ̀. today you should go out of that Oju position. ojú kan tó wà yẹn sẹ́. that stagnation point that you are. you should arise. dìde kó máa rìn. arise and walk. dìde kó máa rìn. arise and walk. agbára àṣẹ gbé ọ báyìí. the power of authority and make you arise. agbára àṣẹ gbé ọ báyìí. the power and authority make you arise. bẹ́ẹ̀ ló jẹ ṣe máa rí. so shall it be. hallelujah. hallelujah. ọmọ ológo gbọ́dọ̀ ní agbára. a glorious child must be powerful. à ń sọ̀rọ̀ lórí àṣìṣe ọmọlógo. we are talking about the mistake of a glorious child. ọmọlógo ti ṣe àṣìṣe gan. glorious children have made a lot of mistakes. lọ́pọ̀lọpọ̀. and a lot of mistakes. ẹ bá mi ka. the book of Judges chapter sixteen verse. ẹ bá mi ṣí Judges yẹn. the book of Judges onídàájọ́. sixteen. verse sixteen verse six. yes. Delilah sì wí fún Samsoni pé. Ah. èmi bẹ̀ ọ́. mo bẹ̀ ọ́ wí fún mi. níbo ni agbára ńlá rẹ ń gbé wá. ṣé o ní àṣìṣe tí samson ṣe nìyẹn o. that is the mistake made by samson. ọmọ ológo ṣàṣìṣe. a glorious child made mistake. ọmọ ológo pàdánù ògo ẹ̀. a glorious child lost his glory. nítorí ohun tó fẹ́ jẹ. because of what he wanted to eat. torí ohun tó fẹ́ jẹ. because of what he wanted to eat. torí ìgbádùn ọjọ́ kan. because of one day enjoyment. ó ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. it has happened to so many people. wọ́n ti sọ ògo nù. that they have lost glory. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti sọ ògo. so many people have lost glory. bíi ti samson. like samson. ṣùgbọ́n òun wá ní orí ọ̀fẹ́. but he had a grace. ní ọjọ́ kan. just one day. èlòmíì some people. ó sì ní orí ọ̀fẹ́ ju samson lọ. you have more grace even than samson. o ní orí ọ̀fẹ́ báyìí. you have grace now. láti béèrè ògo yẹn to ask for that glory again. láti agbára yẹn to ask for that power again. o ní agbára báyìí. you have power now. o ní lọ́wọ́lọ́wọ́ báyìí. you have the power now. ìwọ tó ń gbà lọ́wọ́lọ́wọ́. you that you can hear me. má béèrè fún agbára yẹn. ask for power. bóyá o ti ṣubú nígbà kan. maybe you are false. sometimes. o ti ṣiṣẹ́ nígbà kan you have made mistakes sometimes. o ti kọlu bí tó yẹ kó kọlu. you are probably fall at where you are not supposed to fall. kì í ṣe gbogbo obìnrin ló yẹ kéèyàn gbẹ́kẹ̀lé. it is not all, every woman that you are supposed to rely on. kì í ṣe èèyàn bí ẹlẹ́ran ara rẹ ló yẹ kó gbẹ́kẹ̀lé. it is not all like your flesh that you are supposed to rely on. ọmọ ológun gbọ́dọ̀ lajú ẹlẹ́dìí. a glorious child must open his heart. her eyes. káyé má gbàgbà ògo lọ́wọ́ rẹ. for their glory not to be snatched. torí o wà lójú oorun wọn ṣọ ẹ. because you are sleeping they are watching you. wọ́n ṣọ ẹ wípé kò sùn. they want you to sleep. wọ́n ṣọ́ ẹ gbogbo ọ̀nà. they are watching you everywhere. tí o bá tún á sùn. and if you refuse to sleep. wọ́n á tún yẹn yẹn tiẹ̀. they will choose someone to be watching you. láti bàjẹ́ rẹ jẹ́. to destroy your life. tala yẹn ti yọ. who has been choosing. talẹ́ni tá yẹn ti yẹ. who has been choosing. tala yẹn ti wọ́n ọmọ ológo yìí. who has been choosing. we wípé kó ń pa ayé rẹ jẹ. to to destroy your life. talẹni náà gan. who is that person. lónìí kó ṣẹ̀ṣẹ̀. today the person should be able to change. gbogbo ẹnikẹ́ni ta yan ti. every man that is that has been chosen. wípé kó ń pa ayé ìwọ ọmọ ológo yìí. destroy you this glorious child. lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí. today right now. ìjà kó pa. yam the the ah, sword of God should meet him or her. ìjà kó pa. the sword of God should meet the person. ìjà kó pa. the sword of God should meet the person. mo fẹ́ kẹ́ máa ṣe àmì dáadáa. I want you to say amen. àṣìṣe ọmọ ológo. the glory the mistake of a glorious child. ẹ wọ ayé Samson. look at the life of Samson ẹ wo ayé Samson. look at the life of Samson. alágbára ni. he was a mighty man. ọmọ ológo ni. he was a glorious child. ọmọ ológo ni Samson. Samson was a glorious child. ṣùgbọ́n ṣàṣìṣe. but he made mistakes. torí ohun tó fẹ́ jẹ. because of what he wanted torí ohun tó fẹ́ dà. because of what he wanted to do. ìwọ náà ti ṣàṣìṣe yẹn. you have made mistake likewise. o ti pàdánù ògo rẹ. you have lost your glory. o ti sọ ògo nù níbi kan. you have lost your glory somewhere. gbogbo ibi tó ọmọ ológo yìí sọ ògo nù sí. wherever you might have lost your glory. mo pa àṣẹ sá. I decree right now. lónìí àánú wá ọ rí. today mercy locate you àánú wá ọ ní. mercy locate you. ọmọ ológo ò gbọdọ̀ sùn. a glorious child must not sleep. torí Sátánì ń sọ. because Satan is watching you. wọ́n fẹ́ jẹ ipò sínú àlùkí àmọ́ rẹ. he want to put tears in the window. tọ́ba rí pé o tún sùn. if they notice that you. wọ́n á yẹ ìní aláyàn létí ọ. then they, they, they will choose someone to at you. ẹ bá mi ka ìwé onídàájọ́ yẹn ẹ tún kà chapter sixteen from verse. Uh, Delilah sì wí fún Samsoni pé. Delilah Delilah kàkí ni ó pè. Delilah wí fún Samsoni. Delilah ó wí Delilah wí fún Samsoni pé. Ó wí fún Samsoni pé. Èmi bẹ̀ ọ́. Èmi bẹ̀ ọ́. Wí fún mi. Wí fún mi. Níbo ni agbára ńlá rẹ gbé wà? Níbo ni agbára ńlá rẹ gbé wà? Ibo lo ògo rẹ wà? Ibo lo àṣírí rẹ wà? Àti kí ni a lè fi dè ọ́ láti jẹ ọ́ níyà? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti ṣàṣìṣe bẹ́ẹ̀. So many people have made such a mistake. Tó finú wẹ́nu. That you compare your yourself to another person. tó jẹ́ èèwọ̀. that you ate what you are not supposed to eat. ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí it happened even in uh, Nigeria. àwọn alágbára kan ti lọ. there are um, so many mighty people have come. wọ́n ti finú wẹ́nu mẹ́yẹn nígbà yẹn. they have trusted who they are not supposed to trust. wọ́n jẹ́ sọ ògo and they lost their glory. ìwọ náà ti finú wẹ́nu. you also as done such. o ti Samson yóò yóò ìfẹ́ lọ́sàn-án gan. Samson fell in love suddenly. o ìfẹ́. He fell in love suddenly. Kìdẹ̀ ẹjọ́ ẹ o. It wasn't his fault. Ẹni tí àyàn tì í ni. It was the person that was choosing that. Ọmọ He was a glorious man. Torí bó ti sùn. Because he slept off. Samson sùn. Sam Sam Samson slept. Ó sùn. He slept off. Kò kíyè sára. He, was not careful. O kò kíyè sára. He was not careful. Àṣé àkìyẹ ẹ̀mí alájà lé tẹ̀lé. Not knowing that someone has been choosing. Wípé kó máa ṣọ. To be watching him. Kó máa ṣọ. To be watching him. Wọ́n fẹ́ ẹ̀jẹ̀. They wanted to take his power. Gbogbo ẹnikẹ́ni ta ni àjẹ́ rẹ̀. Whosoever that has been been chosen. wípé kó máa ṣọ́ ẹ. to be watching your life. ó di gbà tó bá rí ẹ mú. that is until they get hold of you. ìwọ ọmọ ológo ni mò ń bá wí. I'm talking to you the glorious one. ọmọ ológo ni mo pe o. I'm talking to you the glorious one. mi ò fẹ́ ni tí ò ní ògo. I'm not talking to those who does not have aláṣiṣẹ́ ògo là ń sọ̀rọ̀ yẹn lórí. we are talking about the mistake of grace. Samson ní ṣàṣìṣe ògo. Samson made mistake of grace. ìwọ náà wọnú rẹ bó ṣe ń gbọ́ mi. I want you to think like that. ó ti ṣàṣìṣe yẹn sẹ́. you have made such a mistake. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. but right now. àánú dá padà. the mercy of God ẹni tí àwa yàn tì ẹ́. that person that is chosen. gẹ́gẹ́ bí àṣeyàn bẹ̀lílà ti samsoni. as delilah was chosen as sam to samson. gbogbo ta la yàn tì ẹ́. whosoever that has been chosen. sọkùnrin la yàn tì ẹ́. maybe the person is male. sọkùnrin la yàn tì ọ́. or female. gbogbo tí a yàn tì ọ́. whosoever that is chosen. wípé kó máa sọ ẹ. to be watching over you. o kó máa sọ ẹ. to be watching over you. lọ́wọ́lọ́wọ́ báyìí. right now. ọ̀kadà kó gbà. they should be hit. mọ́tò kó gbà. they should have accident. train kó kọlù. train should hit the person. trailer kó kọlù. trailer should hit the person wọnú lọ rárá kó wọnú omi lọ. they should enter into the river. ẹni tí a yàn tó a ṣiṣẹ́. whosoever that is choosing na choose. ẹjọ ẹ bá mi share program. I want you to share the program. inú mi máa dùn o. I will be so happy. tó bá share ẹjọ comment. you can share the program. jẹ́ irú orúkọ yín mo fẹ́ bá let me see your name I want to pray for you. yes ẹ tẹ̀síwájú. Samson sì wí fún un pé. Samson wí fún bẹ̀rẹ̀ bẹ̀lílà pé. Bí a bá fi okùn tútù. Bí a bá fi okùn tútù. Ó sọ èèwọ̀ ẹ̀ fún obìnrin lásán lásán. Yes tí a bá fi okùn tútù méje. ó kọ́kọ́ parọ́. tí a bá fi okùn tútù méje. yes. tí a kò sá tí a kò sá gbẹ. dèmí. nígbà náà ni èmi á di aláìlágbára. èmi ó sì di ọkùnrin mìíràn. ẹ bá mi ṣe programu. nígbà náà ni àwọn òjòyè filistini hmm. mú okùn tútù. wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́ wá. yes. tí wọ́n sì tí tí a tí a kò sá gbẹ a sì fi okùn náà dé. yes. obìnrin náà sì wí obìnrin náà sì ẹ̀mí mímọ́ ní àwọn kan ẹ̀mí mímọ́ tí tí tí wọ́n ti pamọ́. yes nínú yàrá. yes òun sì wí fún un pé. yes àwọn Fílísítì dé. ó dé o Samsoni. Samsoni òun sì já okùn náà. gbọ́ gẹ́gẹ́ bí ó ti dìdìlẹ́lá sì sì tún wí fún Samsoni pé. yes kíyèsí ìwọ tàn mí ìwọ tàn mí jẹ. ta ló wá yẹ̀yẹ́ rẹ̀. who is here to mock you. ẹnìkan wá yẹ̀yẹ́ rẹ̀. somebody wants to mock you. àwọn kan fẹ́ fi ọ́ ṣẹ̀ṣẹ̀. some people want to put you to shame. àwọn kan ṣe lára rẹ̀. some people are. Ah, ah, ah. wo ẹnikẹ́ni tó ṣe lára rẹ̀. so ever that hates you. lónìí kò ṣubú níwájú rẹ̀. today they should fall in your presence. kò ṣubú níwájú rẹ̀. they should fall in your presence. kò ṣubú níwájú rẹ̀. they should fall in your presence. kò ṣubú níwájú rẹ̀. they should fall in your presence. ọ̀run yẹ̀yẹ́ wọn. they should be put to shame. ọ̀run yẹ̀yẹ́ wọn. they should be put to shame. ọ̀run yẹ̀yẹ́ iṣẹ́ wa. they should be put to shame. ẹ rí ọ̀nà tí ẹ̀mí aláyàn lè gbà. you you see the way the the enemy chosen. Samson yẹn ó kọ́kọ́ sọjí. So Uh, Samson, um, Samson um, discovered. Ó kọ́kọ́ sọjí. he discovered. Ó parọ́ fún. He lied um, at, um, to De Delilah. Ó parọ́ fún. He lied to Delilah. Òun á dán lóòótọ́. Um, and she, she, she, she tried Samson. Ó dán lóòótọ́. she, she, she tried him. Ṣé ìbẹ̀yẹ̀ kọ́ ló yẹ kó ti fura? Was he not, um, did he not supposed to learn his lesson? torí ẹ mo máa ń sọ fún àwọn ènìyàn. I do tell people. Ọlọ́run kì í jẹ̀bi èèyàn. God will never be put to blame. Ọlọ́run ò jẹ̀bi rẹ. God will never be put to blame on you. O sì lè pẹ́ nínú àdúrà kò sí ètò kan. You may pray for a very long time it's not concerned. Ọlọ́run ti fi ara hàn ẹ́ rí. God has revealed himself to you. Ó ti fi gbogbo nǹkan fi fi fi fi ara hàn ẹ́. He has shown you everything. Ọlọ́run lo ẹ̀wọ̀ àárín yẹn. Look at something samson. ó parọ́ fún. he lied to the delilah. o ẹni tí ó rán arábìnrin yẹn sí samson. the person that sent the woman to samson. ó lọ síbẹ̀ lọ jíṣẹ́. they went there to to to to give her what she needed. ó wá wò pé ẹja tẹ̀sí ẹ̀ o. let's even test maybe it's going to work. bóyá lóòótọ́ ni. maybe it's true ó dẹ̀ wá tẹ̀sí ẹ̀. and she tested her him. ó wá rí wípé kì í ṣe òótọ́. and they discovered that it was lie. ṣebí ìbẹ̀yẹ̀ ló yẹ kó ti sá. and he was supposed to run away from there. a pe tọ́pìkì ní àṣìṣe ọmọ ológo. he called the topic of this revival the mistake of a glorious child. ọjọ́ kẹrin lélẹ́yìí o. today is the fourth day. dàgbà fà á. that we are after. tolúwa ní ká máa sọ sẹ́. the Lord say we should continue saying. a ti sọ oríṣiríṣi ọ̀rọ̀. we have said a lot. olúwa rán mi sí yín ni. the Lord send me to you. ó tún rán èmi fúnra ara ó tún rẹ ara mi gan sí ara mi. he even sent me to myself. ṣebí kàyẹ̀dọ́ yẹ kó ti fura. um I was not supposed to learn from. tó yẹ kó sá fún arábìnrin he was supposed to run away from the woman. torí ohun tó fẹ́ jẹ. but because of what he wanted to eat. Samson ní pàdánù Samson lost his something. ó pàdánù nǹkan. he lost his glory. jọ kí ló tún fẹ́ sọ̀sà kí ló tún ṣẹlẹ̀ verse eighteen. yes verse eighteen. nígbà tó rí pé eh? ó sọ gbogbo ọkàn rẹ̀ fún un hmm. ó sì rántí pé àwọn ìjòyè Fílístínì wí pé ó ó ó ó sì ránṣẹ́ sáwọn ìjòyè filistini ó sì ránṣẹ́ sáwọn ìjòyè filistini wípé ẹ gòkè wá lẹ́ẹ̀kan yìí nítorí tí ó ti sọ gbogbo ọkàn rẹ̀ fún mi hmm. nígbà náà ni àwọn ìjòyè filistini wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sì mú owó àti àti ọwọ́ wọn ó sì mú kí ó sùn ní eékún rẹ̀ ó sì pe ọkùnrin kan ó sì mú un kí ó fá ìdí irun méje méjèèje orí rẹ̀ òun sì béèrè òun sì bẹ̀rẹ̀ sí pọ́n pọ́n ọ lójú. ẹ jáde bẹ́ẹ̀ agbára rẹ kúrò lọ́dọ̀ rẹ̀. agbára rẹ kúrò lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ pátá ti yé yín. his power left him you can understand it. gbogbo ẹ̀ pátá ti yé wa. you have read the story you can understand gbogbo it. la ti mọ sórí yẹn. we know the story of Samson. a ti mọ̀ dáadáa. we know the story very well. lọ go and read it. kẹ wá àṣìṣe tí Samson ṣe. and look at the mistake Samson made. ó ṣe àṣìṣe tó pọ̀. he made so many mistakes. àṣìṣe yẹn. the mistake. ó jẹ́ kó pàdánù. it made him to lose his glory. ìwọ náà. you like. kí ló fẹ́ mú ẹ pàdánù ògo. God wants to make you to lose your glory. ṣé ẹ rí ẹ jẹ́ ká kí àwọn kan. Let's greet some people. A gbọ́dọ̀ kí àwọn kan. We have to greet some people. Ṣé ẹ rí ẹni tó ní òkìkí? You see those that have that are popular. Tó ní ògo. That have glory. Tó maintain ògo yẹn. That they are maintaining it. Fún five years. for probably five years. For ọdún márùn. for like five years. ẹ kí ènìyàn wípé ó try. greet the person that the person tried. àti rí ògo maintenance. to maintain glory. ah ó ní agbára. he is so powerful. àti ní ẹni tó ní ògo sẹ́. those that someone that has glory. ṣé ẹ rí màmá kan wà olórin ni gbogbo alálàmọ́. there is a woman she is a musician every one of them. there's a mọ̀mí tọ́pẹ́ àlàbí. mọ̀mí tọ́pẹ́ àlàbí. yes mo lè sọ mo lè máa dárúkọ wọn dáadáa. i will make sure mention her name. tí àjàmù wípé ó ti pẹ́ mo lè mo bá sọ ọ́ sìn á fẹ́ lé ní fifty eight twenty years. now more than twenty years. tí wọ́n ti wá wípé kó ṣàṣubú ṣá. as they are looking for her to fall. bẹ́ẹ̀ni tó ti wá wípé kó ṣàṣubú ṣá. they are looking for ways to make sure she fall. oríṣiríṣi la gbọ́ nípa rẹ̀. we have heard a lot about her. síbẹ̀ náà before then. yes ló ti ń maintain ògo yẹn. she she has been maintaining her glory tábà wò ti ń kọrin bọ̀ ń if we look at when she started singing. a ti lé ní thirty years. it's more than almost thirty years. a ti lé thirty years. it be more than thirty years. tó ti maintain òwúrọ̀. that she has been maintaining the glory. ó maintain òkìkí ẹ̀sìn kan. and she's, she has maintained the glory for a very long time. ẹ sọ fún wípé ó gbìyànjú. tell her that she may she, she has tried. mo lè dárúkọ àwọn kan. I can even mention some people. màmá bọ́lá rẹ. màmá dama mọ́mi bọ́lá rẹ. àwọn yẹn maintain ògo wọn. she maintain her glory. wọ́n maintain ògo wọn. she really maintain her glory. àgbàbà àwọn kankan lára màmá yẹn. we have not had any stain about her. títí di sìn. even up till now. màmá yẹn sì ń rè. she is still reigning. tí ẹ bá rẹ̀ nìkan tó ní ògo. if you see someone that has glory. tó maintain ògo yẹn. and they are maintaining the glory. fún ọdún márùn-ún. or like five years. ẹ ti wí pé kú iṣẹ́. ah greet them that they try. ṣé ẹ rí ògo. you see glory. ó dàbí ilé ni. it's like a house. ó dàbí ilé. it's like a house. ilé ńlá. a big house. ilé tó tóbi. a mansion. tó fọ́ ìgọ́. is beautiful. ṣé mọ̀ wípé. don't be upset. àwọn kọ́tùkọ́tù yẹn wà. um there are some calls entering. a ti maintain irú ògo bẹ́ẹ̀. maintain such a glory. irú ilé bẹ́ẹ̀. such a house. ó máa ní agbára gan. will be powerful. tí o bá ní ògo. if you have glory o ní láti mọ béèyàn ṣe manage yẹ. you have to know how to manage your glory. tí òfin ní bọ́ mú ẹ lọ́wọ́. that the glory will not fall from you. a bá wo àwọn kankan di sí. if you look at some people till now. tó jẹ́ olórin. that the probably musician. láti how many years ago. for some years ago. síbẹ̀ náà wọ́n sì ń lé. till now they are still reigning. wọ́n maintain ògo lẹ́nu. they are maintaining their glory. ayé fẹ́ gbà á jẹ́ mọ́ wọn lọ́wọ́. they wanted to destroy the glory. ṣùgbọ́n wọ́n tẹ̀ láti maintain yẹn. but yet they maintain it. kí ẹ̀rí ẹ̀rí àwọn kan wà sí. see there are some now. tó ti bẹ̀rẹ̀ sí ní rí ògo ògo that they are started using their glory. mo lo wákàtí láti sọ fún wọn. I use this moment to tell you. ẹ bóyá ṣe maintain ògo. know how to maintain oh. glory. ẹ bóyá ṣe maintain yẹn. know how to maintain glory. o ní láti tọ́jú ẹ̀ dáadáa. you have to keep it very well. torí ti Samson. because Samson. ó fẹ́ gbà ó rí wípé ohun tó bẹ lọ́wọ́ ẹ̀ ní à discovered that what he has was so powerful. wọ́n wá gbogbo ọ̀nà láti gbà lọ́wọ́ rẹ̀. and they look for every oh, to snatch it away from you. they will not snatch your glory away from you. ayé ò ní ògo rẹ̀. your glory will not be snatched away from you. ohun tí a fi fún ayé ò gbà lọ́wọ́ rẹ̀. will not be snatched away from you. ohun tí o ti gbà ayé ò gbà lọ́wọ́ rẹ̀. what you have received will not be snatched away from you àti àṣìṣe ọmọ ológo. the mistake of a glorious child. ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo pàdánù kan. has made many glorious children to lose their ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀. so many things has happened. má ṣe àṣìṣe ògo. don't make a glorious mistake. nítorí náà tó bá rí èlòmíì tó ń ga. like we see some people growing. má wá ìṣubú ẹ̀. don't look for their downfall. má wá ìṣubú ẹ̀. don't look for their downfall. ẹ bá mi wo ẹ. abakuku yakubu. abakuku. abakuku. abakuk. abakok. Yakubu. Yakub. Ó ti dá fún yín. It's well with you. Mo ti ní màá gbàdúrà fún yín. I have promised to pray for anyone that. oh, ò ní sọ ògo ẹnu. We not lost your glory. Mo fẹ́ kẹ́ bá mi share program yẹn. I want you to share the program. Oh, oh, ní sọ òní bọ́mú ẹ lọ. Just match your glory. Obìnrin àjòjì.